Following what happens to Ijoba Lande that makes a lot of celebrities to come out to call on people to help look for him, the actor the actor decided to address Nigerians on what actually happened and also thank them. Check out what Ijoba Lande has to say. Um, good evening, everyone. Please pardon me to say a little I want to say in English. the way I can speak so everybody can understand. Um, my name is Ganiyu Kendi Marufu. As you all know, Ijoba Lande. Please, first of all, I want to appreciate everyone. The reason why I'm doing these videos is because of my family are going tomorrow. Um, I want them to show appreciation to the world because they told me everything that everyone that do. So I really appreciate for those people, everyone, they say eh, all, almost everyone, 100% everybody that posted that all of them, I tell them, say all of them, they are Abiamaye by God grace lágbára ọlọ́run wọn ní fi ọmọ payín lẹ́kùn o lágbára ọlọ́run ọmọ yín ò ní sọnù the present that will make you that we think that the only solution is to kill yourself you will not see it in your life but i want everyone to know say depression is free, and i want to tell the world that there's nobody kidnap me and jimmy Bill, i understand i do my intention but thank god i have back and i will explain myself better tomorrow morning by 10 a.m on Instagram ID. The reason why I'm doing this video, I want my family to say thank you because a lot of people have gone but I want to sì one níbí bye. mo fẹ́ kàn say appreciation um, I, I greet all Nollywood industry gbogbo Yorùbá movie um, Igbo movie but I don't want to mention name because if I mention name Matter won't come on call were important, but everybody is very important. That's why I don't want to mention name. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gan, tomorrow morning, mo máa ṣe live and I will explain better. Ah, well, please. Um, this is my brother. This is the, the person enter bí mi tẹ̀lé So ati Iléṣà náà ti wa Ẹ bá mi. Gbogbo ọmọ Nàìjíríà, ẹ ṣé àdúpẹ́ o. Gbogbo àgbáyé pátápátá. Um, this is the second born to my mom mo gbọ́ ní ọmọ nàìjíríà ṣe àdúpẹ́ o ọlọ́run ní fọmọ payín lẹ́kùn o ẹ̀ ní rúkọ ọmọ ọmọ yìí ò ní sọnù ẹ ṣe àdúpẹ́ o. Um, uh, this is because I've been kind because this is my laba Ìdòwú mi ò sí so uh, tán bí tẹ̀lé ẹ̀hún ni mo lè sọ pọ́n bí tẹ̀lé mi so bank uh, wọn. Good evening everyone my name is Tẹ̀lé. Má sọ orúkọ ẹ̀ bákan kí wọ́n. Okay ẹ ṣé o akí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó gbàgbé ayé adúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú ìfẹ́ tẹ́sán àti ìjọba làǹdẹ̀ ọmọ yóò ní sọnù ọ̀dùnkún yín lọ́mọ lọ́wọ́. yes yeah. thank you everyone i really appreciate ẹ ṣé mo dúpẹ́ gan thank you so much mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà wo ìjọba lẹ́mìírí o thank you so much all the bloggers all the bloggers pátápátá i don't want to mention name all the bloggers that so they want to say pé wọ́n try láti rí me. thank you so much god bless you lágbára ọlọ́run ọmọ tí náà kò ní di àwátì o hàn jí mi gbé o èmi ni mo sọ fẹ́ nú mi ṣe fẹ́ nú mi but thank god i'm alive so i will explain better tomorrow ten a.m. Eh, god bless nigeria god bless all the world thank you so much I say mo dúpẹ́. thanks be to lord for this. Please do not forget to like, share, and also pray for Angel Palande in the comment section. Thank you very much.